<coughs> Thank you, Father. Kí ló ṣe ẹrí nìyí? Ó ti pọ́n lẹ́nu. Yes, good morning, everybody. Ẹ Carol. Ah, this place I've been here for days now. Èmi mo fi sílẹ̀ Good morning. Heavenly Father, we say thank you for this morning. We worship you, Lord, because we're God, nobody like you. It's the wise not to sad that be there. Let God be glorified forever in Jesus' name. Hallelujah be unto your name in Jesus' name. I cover my people with blood of Jesus. I cover my children, my daughter with blood of Jesus. I cover myself blood of Jesus. No weapon fashioned against us shall prosper. Any garden of the enemy, Father, send confusion to their midst right now in Jesus' name. It is well with my spirit, soul, and body. Thank you, Father, because you always answer prayer. I worship you, Lord, because you are God. For in Jesus' wonderful name, I pray. Okay, no time. I want to quickly ask this question. Uh, the question is this, and it's for strictly for Nigeria government and Nigeria citizen. Now, I saw these days that they are using uh, religious there and there talking about one pastor or the other talking about the other all you know the problem Nigeria is facing now is a question the problem Nigeria is facing now is it about religion is it the religion that is the problem okay because it's like they just want to use system to be talking about religions and to be doing some havoc and to be causing some problem secretly doing some things and to like to divert people's attention you understand me So people carrying religion these days, you know, because I noticed that they are talking more about the TV Joshua that, that died about two, three years ago, and they continue talking about him. Uh, you know, uh, it's about this person, uh, Kiriko uh, Kirikon. That story have been extensive even before TV Joshua. That all that you cool. The problem Nigeria is facing is it about TV Joshua? Huh? And if you still want to do anything, do it once a, a, once and for all, and stop just distracting people on social media. And those people who are being paid by the politician and for by some people, crook people in Nigeria, they are creating, um, they are just creating noise just to distract Nigerians. I mean, to distract the government to just wave away so that people will not be really talking about the necessary things. The Nigeria problem Is it about religion? If it's about religion, council let the government just bring out some law and council something tó bá ṣe council kó yé ro ẹjọ́ kiri mọ́ okay they should stop because eh, Stephen Joshua stay with this person yeah, all this let me tell you if any pastor are not with their wife except tó bá jẹ́ pé wọ́n ti ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé wọ́n tún ní ọgbọ́n tó ń dá sí ní kọ̀rọ̀ all these men dey sleep around you don't know ni because their are pastors then they are they telling you their spirit i'm not supporting any evil but you know there is a lot of problem a lot of killing happening a lot of terrorism a lot of bomb blasts, a lot of things wọn kàn máa sọ̀rọ̀ ọjọ́ you ti story don't you cool? are you sure that those terrorists because we told you that the terrorists they pay them on this social media to adjust social media just to be taking attention of people away from the main problem the jotibi joshua is dead yo. TV Joshua is dead any story gbogbo story tó bá ń gbé jáde tó ń pin pin jáde he's been in a system before he died uh, and he's dead now and a lot of terrorism is going on what of those things that TV Joshua did he's grouping people he's not a fake he's a fake pastor he's guinea kokabi now ṣó ó ṣe bọ́ ṣó wà nínú àwọn tó ń ṣe terrorism is he part of the people that is killing the killers are moving around and they be telling you story of the person that lie oh he dey he dey prophesy he never come to back ẹjọ́ tó wà wájú ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gbó gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí tí ẹ ń da orí facebook kó má bàa face àtẹ kó má bàa rí àwọn tó ń pa èèyàn gangan may almighty pay you back that's it i don't even need to tell god to that is destroy him may almighty pay you back for all your evil all the evil you are doing secretly and uh, diverting attention of people all the evil you have done to the land of Nigeria may Almighty pay you back oh that's it ah, TB Joshua is dead Oti ah, ti kú nìyẹn ṣọ́ọ̀kù máa ń Teba láyè rojọ́ ni tẹ bá dẹ̀ fẹ́ lọ bá rojọ́ ẹ lọ bá tẹ bá fẹ́ lọ bá rojọ́ lọ́hùn ẹ lọ mo dani. kó lọ́ọ̀yà yín dání gbogbo ẹ̀yin lọ́ọ̀yà yín ti kú ó máa ń ó ti fi kú ṣàgbáyé ọlọ́run dẹ̀ ti fi kú dà lẹ́jọ́ kí ló tún kù gan. they just praying their terrorists is oh, take a attack Nigeria a lot of bad things is happening there they are not talking about those one all orí burúkú wọn tó ń gan tó tó tó yẹ pé lòun ti lọbẹ̀ níjọ́ yẹn ó ti dá mi lójú mo ti nígbà tí mo ti ẹ̀dín lórí òní mo rí pé òun ló gbé Sanwó-Olú lọbẹ̀ but tí bá ti fẹ́ ṣe iṣẹ́ àti àwọn yẹn face to face is better than hundred letter a máa gbójú jáde ni kó má jẹ́ pé wọ́n ti gbá Sanwó-Olú náà bẹ́ẹ̀ torí bí ara ṣe ń ta wọ́n lórí kinní yẹn sìn tí mo dẹ̀ rí pé Sanwó-Olú náà lọ síbẹ̀ lọ gbàdúrà ńgbà tó fẹ́ wọlé fún gọ́fúnà lákọ̀ọ́kọ́ ó dẹ̀ wọlé kó má lọ jẹ́ tó ń gan torí ìjẹ̀bú kakọ̀ kó má lọ jẹ́ òun ló mú wọn lọ sọ́dọ̀ torí wíkọ́ tó wíkọ́ tó bọ̀ sí ó lọ sọ́dọ̀ Sanwó-Olú kó má lọ jẹ́ pé tó ń náà lè wà náà wọn tó máa ń gbáyàn Nàìjíríà tó máa ń lo àwọn èèyàn kan sí ó lọ sọ́dọ̀ TB Joshua ńgbà tó yá sí oní CAC lòun tó bá dẹ̀ ti TB Joshua ti kú ẹgbẹ́ sórí yẹn kúrò let us remove that story from the Facebook and if you want to go and judge you want to go and judge him go to him you know where he is go ẹgbẹ́ rẹ lọ kóra yín lọ́ba lọ́hùn kẹ́ lọ́ máa judge ara yín and let us face what is that eh, and let's, let's save life let's save life and say no to killing and terrorism say no to killing say no to terrorism they are paying some people who are behind the nonsense even internationally they are paying them to be just to be diverting people we be talking about TV Joshua o oh, talking about pastor o oh, talking about They are not even talking about the people to cut ori, those cut, cut, cut, cut that cut people's name, cut people's life, cut people's body, selling things, you know, and the people who are doing bomb blasts, killing people every day. They are not talking about them. Ja terrorists have jack ori Facebook, and you'll be surprised the people behind it. The actually Nigeria terror, those people are killing Nigeria. They are not ghosts. They are human beings, and the people are behind it. You'll be surprised. You can see, so all the little little things I'm going to be doing on my platform, so I brought down any politician on my page, not because, so that they won't say that he's supporting this, he's supporting that, ele lo ran iṣẹ́, ele lo ran iṣẹ́. Let us face reality. Ah. Eh, anybody tó bá ti ṣe nǹkan buruku. if the government have been active and doing what is necessary, If, if the pastor are doing bad thing, they won't go to this extent. If Babalawo are doing bad thing, they won't go to this extent. If Afa are doing bad thing, they won't go to this extent. But when government is not active about something, when you are complaining, they turn the complainant to accuse. What, what, what, what do you expect? Please, the story is gone. DB Joshua is dead. Let's forget about DB Joshua. And then tó dẹ̀ kọ́kọ́ gbé wá nígbà tí mo ti mọ̀ pé ó fẹ́ gbé story yẹn òun náà fẹ́ jẹ́ kó máa trendy. Ọ̀tọ́lú ọ̀mí ọ̀nàjọ́ bí yẹn òun ọ̀nàjọ́ bí yẹn is part of it in spite of it ẹ jẹ́ kó ṣì lọ gbàdúrà bá ti yá sí bàbá kìíní kan ọkọ you are getting your ticket to heaven everybody will die one day please ẹ kó ṣì dànù sígbó your husband is not a ticket to heaven even you that have a wife you are not you don't have a ticket to heaven kó ṣì lọ all of you fronting your wife and fronting nonsense things like that you are a terrorist kó ṣì dànù you are just using that to be distracting people because you are saying no to killing and terrorism ẹni tó ti kú látọdún mẹ́ta lẹ́wọ́n máa gbé wá kí bí ẹ ẹ túnbí Joshua ẹ he's left with somebody ẹ ìṣègùn kan kìnìkan ó ti kú ó ti kú ẹ ló pokùn so ó ti kú ó ti lọ leave him tó bá dẹ̀ fẹ́ lọ ṣẹjọ́ ẹ lọ bá ẹ lọ bá ìjàre ìjọba gbọ́nà ẹ má fi love alike sẹ́mi pé àwọn òun gba love alike wọ́n máa ní kò trend gbogbo ilẹ̀ ní mẹ́rin tẹ́ ń fi máàtì mi lórí bíbá yìí but àwọn èèyàn gidi àwọn ìjọba là ń bá sọ̀rọ̀ àbólódùkú sọ̀rọ̀ àbẹ́yìn terrorist sọ̀rọ̀ torí pé ọ̀tá wa lẹ́ máa jẹ́ of course you cannot like my platform because majority of you that is showing your face on Facebook until you are being arrested that way they will know that you are a criminal on this social media they they they the person who kidnap uh, Akeugbago's two twins there is he not doing shout on social media so all of you just be doing your mouth do do do do do do do do do do count yourself important count yourself because some people dey come dey now your group now the terrorist group now control crowd under you then they will now be believing that you are something tó ṣì dànù we are talking in koto darling the man sọ ní you don't give her the critical, kan yeah, eh? and so what you don't give her money we make life difficult for eh? her and so what And jẹ́ kó ṣì the the Facebook was created for things for information to be given for good thing not that terrorists of Nigeria should be attacking the things and then going up and down going up and down to cover your secrets. secret ẹ sí rírì ni. Hmm, any case you know what and if the case is in the court BBC News interview them abi they want to take it to court And ẹni tó bá fẹ́ gbé lọ kóòtù kan lọ you fi sílẹ̀ fún kínní ẹ fìgbẹ́lẹ̀ fàgbékò ó ti dọ́dọ̀ àwọn newscasters àbí àwọn news ọ̀nìkínní àbí BBC kínní àgbáyé ẹ ti sílẹ̀ fún un just systematically creating giving money to be creating to be diverting people attention olè jàgùdà pálí ni wọ́n o so open your eyes if in uh, government the problem that Nigeria is facing right now is a religious problem that is making people think not to be okay that is is it religious religion that is uh, bombing church is it religion that is bombing gbogbo ilẹ̀ àwọn jọ́ọ̀sì lọ́hùn is it religion that is killing people is it religion that is killing the father of my baby that killing the father of my baby is it religion that kill uh, the Mohbad is it religion that kill people that just kill, killing people using people's blood, uh, blood to be bathing and come out here fún àtẹ̀dọ́wọ́n ṣé is it religion if religion any pastor tó bá ti jalè ẹ ló dó fúrọ̀ wọ́n ń dó fúrọ̀ ní Canada bí wọ́n ń do ní America àwọn pastor ń ṣe wọ́n wọ́n tún legalize fún wọn what is it ẹ gbogbo ilẹ̀ lẹ̀ sí lọ sí amẹ́ríkà gbogbo pásọ̀ tó bá gbogbo ilẹ̀ lọ gbogbo gbogbo ilẹ̀ fẹ́ lọ sí amẹ́ríkà tí ó sì débẹ̀ gbogbo ló fẹ́ wá canada and again if you want to come to canada papa don't stay in quebec o oh, because if you speak english here it's not easy o oh, okay before before i used to say because when i came here i said the country is easy because i used to collect money from my country to even pay bill in this canada okay No where is let me just tell you the truth No nowhere is easy o oh, okay so you better make your home easy so that <laughs> ayé yín ò ní bàjẹ́ tán because you be thinking that you are doing pàápàá and some people that are believe that they are wiser than you look at the, you, you know how much, how much tone we collect for that money for that distraction that they are distracting all the people bringing one story or the other on this social media do you know how much money they are paying there and you are dying on hunger ẹ kàn máa ma pariwo ni a mama ma lọ́jọ́ bí àwa báyìí wọ́n máa ní ọ̀ dàdí yẹ́wọ́ wọ́n máa wọ́n máa lórúkọ ọmọ mi ẹnikẹ́ni tó bá turo kúrò ọmọ mi ikú máa pọ̀ ọmọ ẹ̀ dànù ẹni bá ro kúrò mi ikú máa pa ẹ̀ dànù ẹni bá ro kúrò àwọn ọmọ mi ikú apayé dànù ẹni bá ro kúrò mi ikú apayé dànù torí pé mi ò ro kúrò ní bọ̀dì àdúrà ni máa ń gbà tí èèyàn bá dẹ̀ níbọn tí mi ò dẹ̀ lè kúrùkù èèyàn tí mi ò dẹ̀ lè fi orí èèyàn àbí kí n máa fi gbára wọn torí pé mo fẹ́ lówó I can know I will pray I will know how to pray only thing I have nìyẹn I don't have medicine I don't have jazz I don't have babalawo I don't have godfather godmother I don't have people that does bad things only know how to pray so why would I pray only know how to pray gbogbo ilé ẹ ó lọ lé fúdù kan ó lọ lé àwọn India gbogbo ilé India tó ti ṣe tẹ́ǹpù ó pọ̀ káàkiri ń bí kí la fẹ́ lọ ṣe ń bẹ̀ kí la fẹ́ lọ ṣe ń bẹ̀ òun dẹ̀ nìyẹn tó bá dẹ̀ ti kó ti lọ bẹ̀ náà nìyẹn ó dẹ̀ ti wá kú kú àìtọ́jọ́ fún ẹ fílẹ̀ ẹ jẹ́ kó lọ bó ti lọ bọ́ lọ́hùn ah, gbogbo yín tẹ máa point yẹn tíbi Joshua o tíbi Joshua o kìnnì kan gbogbo yín gan ọwọ́ yín ò mọ́ di ó Nàìjíríà mo sọ lánàá pé wọ́wọ́ yín ò mọ́ ẹ̀yin obìnrin yẹn gan ẹ̀yin náà máa tún lò fúnṣẹ́ burúkú ẹ̀ dẹ̀ bímọ sílẹ̀ báwo la yé ọmọ yóò ṣe ní bàjẹ́ ẹni tó bá ti bímọ sílẹ̀ òkè ń dóró ẹ máa ń dóró ah, ẹ ń dóró jù ní bó ṣe jẹ́ o TV Joshua TV Joshua every time kí ló dé we are tired of it tolúwa lọmọ mi jésù tó fún mi ayọ̀ mi dé mo rọ́ ọmọ kẹ́nu mi dùn olúwa ṣe ìfún mi ọmọ wọn tolúwa mi lẹ́kún come for me I mean come just help me do this this is what we do darling. Yeah. wọ́n máa ìyàwó wọn lélẹ́yìí àwọn tẹ́rọ́rì olórí burúkú gbogbo àwọn kírímìnà àwọn gbogbo ló níyàwó gbogbo ló lóbìnrin partner in crime partner in crime ẹ jẹ́ ẹ jẹ́ ká rí mú mi jàre ẹni tí ò bá gbọ́n làwẹ̀ máa ń gbò àwọn tí ò gbọ́n ní nàìjíríà ni wọ́n máa wọ́n máa lù wọ́n pa wọ́n máa pariwo kiri ee kiri kan ọ̀rọ̀ tí joshua náà sọ wọ́n sọ̀rọ̀ tí wọ́n lọ ibi tán ti lọ tán ti lọ yìnbọn pa wọ́n ní níbi bẹ̀ yẹn wọ́n máa yìnbọn pa wọ́n káàkiri báyìí níjọ́ kan mo lálàá ń bíbà kò pé two days tí mo lálàá yẹn a lot of eh, oríṣiríṣi ló ṣẹlẹ̀ bọ́ǹbù bóyá àwọn tó ń yìnbọn bóyá àwọn tó ṣe tó ṣẹlẹ̀ nìbàdàn wọ́n àmọ́ gbogbo kó tó ṣe wọ́n kò máa tó bá lè fẹ́ ṣe nǹkan kan báyìí wọ́n máa ní káwọn tó ń yẹn kó wá sórí mídíà ni wọ́n ti sanwó fún wọn bíi contract ádẹ̀ ti bẹ̀rẹ̀ sí pariwo kiri lẹ́ẹ̀kan náà ẹ̀kọ́ máa gbọ́ pé kọ̀ọ̀kan tún ṣẹlẹ̀ níbì kan ni kí ló dé gan TB Joshua is dead àwọn tó bá dẹ̀ sọ pé ó ṣẹ̀ wọ́n àwọn òyìnbó yẹn náà tó bá ìfẹ́ sùn ẹ̀ sí court kó tó kú wọn ṣe sùn ẹ̀ ó ti wá kún sí ta ni wọ́n fẹ́ sùn àmọ́ fẹ́ mú ìyàwó ẹ̀ fún nǹkan tó ṣe ni ah, kí ni story nígbà tẹ́ ẹ̀ mú ìyàwó ẹ̀ fún kò dẹ́ ṣe ìyàwó ẹ̀ ló ṣẹ̀ kí lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ tẹ́ kàn ń pariwo kiri story tó bá ti kú lẹ máa máa gbé ètò fresh tó yẹ kó ń ṣe káwọn èèyàn bá lè ní kó bá lè rí justice ẹ̀ nígbà àwọn àwọn olówó gbọ́ àwọn bàbá àwọn àwọn tó máa sọ pé bàbá wọn léwé bílíọ̀nìyà ní tírílíọ̀nì ní bàbá wọn owó owó gbígbóná owó gbígbóná owó gbígbóná yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ẹ máa rí infrastructure ni bẹ́ẹ̀ ni wọ́n máa jí fún àyà àti ẹ̀dọ̀ ẹlẹ́dọ̀ kiri nìyẹn tẹ́ bá pa àwọn èèyàn ẹ̀ nílé rí fún àtẹ́dọ́wọ́ lò. láyé bàjẹ́ orúfọ kọ́mpìnì àwọn èèyàn just give me one down there sarah mi jẹ́ òun wí báyìí. just please na you give me one drink there i mean one down mi ò fẹ́ tú àwọn báàgì ẹ̀ ok ok ok ok. Mm -hmm. Eat quickly. Wọ́n gbógun tiẹ̀. Ẹ ó ṣépè bẹ́ẹ̀ nìkan àwọn ìka tá a bá sọ̀rọ̀ fún tá a ṣépè fún náà ń sọ̀pọ̀tì yẹn o gbà tó yẹ pé àwọn ṣọ́ọ̀ṣì náà tó bá ti sọ pé èyí tó bá ti tó bá ti gbọ́mọ tó bá jẹ́ gbọ́mọ gbọ́mọ tẹ́ gbórí lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ jáde mi bá máa fa yé ẹ̀ bá máa fi gbólẹ̀ bọ̀ wọ́n jalè wọ́n ṣe kiri kan wọ́n ṣe kiri kan yẹn gbà tó yẹ pé àwọn gan náà ẹni wọn ò kò rí àwọn kírísítẹ̀ yẹn àwọn apààyàn àwọn tó ń fẹ́ jẹ̀wẹ̀ wọ́n máa jáde wọ́n máa sọ̀rọ̀ pásọ̀ pásọ̀ tó kàn ń jalè tó kàn ní akùrọ̀ pé wọ́n ló purọ́ wọ́n sọ ní o pé purọ́ pé ó gba táìsì ó gba táìsì àtọ́fìrì wọ́n ń dán wọ́n sọ the family things àti àwọn tó jẹ́ pé wọ́n pa èèyàn wá tún gba gbogbo nǹkan èwo ní the same thing ní bed of the same feather àti olè tó máa lọ sí power tó máa divert gbogbo owó nàìjíríà tó máa fi ṣe personality kí ni èwo ni kán èwo ni èwo kí ni ìyàtọ̀ nínú kọ́hún kọ́hún kìíní funfun àti kọ́hún blálà please o oh, um, uh, we are tired tí tóun ṣe wá yẹn tóun should be suspected ẹ̀yin ọmọ nàìjíríà suspect tóun yẹn ẹ máa suspect ẹ tó bá ti wá tó ti gbé sórí kan bá tó dédé interview kò ní pẹ́ bomb blast máa ṣẹlẹ̀ níbì kan wọ́n sanwó fún wọn wọ́n máa yà wá náà fẹ́ máa parọ́ fún nǹkan kan máa ṣẹlẹ̀ níbì kan kó sọ yé say to terrorism say no to killing and killing should stop in Nigeria kó tiẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ kó tiẹ̀ ṣà kó minimize ẹ̀ wọn ò ní gbà torí bàbá ti sọ pé ẹ báwo la ṣe ni máa sọ pé ìjẹ̀bú kakọ̀ sí òun kọ́ ni mo tún ń béèrè lánàá mo tún wò pé mi ìmàrí àti títí yẹn wọn ò bá sọ̀rọ̀ wọn máa màrí wọn mọ́ ṣé kìí ṣe pé wọ́n ti jẹ́lì wọn ṣé kìí ṣe pé kọ̀ọ̀kọ́ ṣẹlẹ̀ sí wọn mò ń béèrè nísìn ìjẹ̀bú ni ṣó yẹ kí n béèrè gan lójú wọn àwọn obìnrin owó tó máa kó go obìnrin gan ò ní kó ọkùnrin gan ò ní kó owó mi ìtàn máa kó. leave tv joshua story ẹ máa tẹ bá dẹ̀ fẹ́ máa sọ lọ ẹ má tag mi you know i don't don't tag me you want to be saying it you want to continue you have involved another country you don't know that the way you are involving other country in your matter in Nigeria so much that they are not interested. You are only giving rooms. You are open doors to trouble your country because they are not giving you that. the same story. They are not giving you the same chance in their country. Any country that is, eh, you know, they don't give you that. Ah. They are not giving you that. The only, the only opportunity you are being given is to get the country, the, the visa of the country, and go to the country and be doing no more though. And go and be working there. Eh? We are not giving that opportunity you are giving to just you don't know. You be thinking that you are doing you are just joking and some people like you. Eléwo lajá ń bẹ́kùn ṣe. Eléwo ni. Eléwo lajá bá ń bẹ́kùn ṣe. Eléwo lajá ń bẹ́kùn ṣe. You are doing something now. Eh? Kí ló dé ọjọ́ tó ti ń sọ̀rọ̀ ń bíbà tó máa lóun máa ń speak fún àwọn tòótọ́ àwọn èèyàn tó bá ti jẹ́ state kan lélẹ̀ tiwa wọ́n máa máa sọ̀rọ̀ fún wọn máa protect ẹni tó bá lówó wọn protect ẹni because of money they pay some people money ọjọ́ òní nàìjíríà fẹ́ da wọ́n dẹ̀ máa máa pariwo ọlọ́pàá o everybody nàìjíríà corrupt kò sí kí n tó kúrò mbẹ́ gan everybody corrupt tí nígbà yẹn náà tó bá lọ kó ráìsì wá ní ọ̀nà òkútọ́nu máa rà báyìí ni wọ́n ní kó má kó wọlé ńgbà yẹn tó bá ti kó dé jẹ̀bóde báyìí a máa lọ rà ni a máa lọ rà á ní gbogbo ráìsì tán kó wọlé láti Kútọ̀nù a máa lọ náà ni everybody in Nigeria tèmi gan náà tó bá yẹ pé mo wà Nigeria nsìn tán ti fojú mi gbolẹ̀ dáadáa tí mi ò ní option láti ṣe ṣé mi náà ò ti ní máa máa ṣe nǹkan bí òjú pé kéèyàn lọ máa ṣaṣẹ́wó ọdún wọn ti faṣẹ́wó yẹn náà lọ mí kí tó kúrò Nàìjíríà tán sọ pé ọmọ kan sọ fún mi à ah, mọ́mì àǹtí ẹ nílé tó fún àìbáyìí tẹ ní gbogbo nǹkan báyìí àwọn tí ò tiẹ̀ nílé gan ah, ẹ bá máa lọ sí club mo lé mi London yẹn náà ti kúrò lọ sílé ńgbà yẹn ó pupa tẹ́ bá rí lórí social media máa léyàn tán runs ló ń ṣe ó pupa ó fine gan aṣọ oríṣiríṣi ló máa wọ̀ ọmọ yíbo ti yá mi ìfẹ́ dárúkọ ọmọ ẹ̀ kí má bàa embarrass ọmọ ẹ̀ tún ti dàgbà ọmọ ẹ̀ nítorí tún ti rí lórí social media ó dàbí afcas ni runs ló ń ṣe yíbo ló fẹ́ ìyá dá ọmọ yorùbá ni ọmọ èkìtì everybody na corrupt nigeria na corrupt but Don't side some people and leave some people. And so stop playing on people's intelligence. A lot of killings is happening in Nigeria. They just be shouting on the Facebook. Okay, what about the Facebook? They never create the Facebook. Kí ló ṣẹlẹ̀ They don't just create one event and Tone just release something. Another person just cause one problem. This will just cause one problem. in kan fẹ́ ṣẹlẹ̀ mí kan pity people that you are wasting because of your own selfishness because ẹ fẹ́ jẹun ẹ fẹ́ kó ọmọ wọn sọ́dọ̀ ẹ fẹ́ káwọn tó níyà kán da láì níyà káwọn èèyàn lè bàbá wọn tọ́jú ọmọ kán lè máa lọ fowó wọn gba location kán lè máa gba location kán lè máa sọ pé wọ́n ṣe charity òṣì orí burúkú kán máa fi oppress olórí burúkú nìyí ni say no to killing o say no to killing and say no to all this noise unnecessary noise somebody that is dead already he died long time ago. If you Oyibo people, the people you have offended, if they want to do anything, let them go for it and go and sue anybody they want to sue. And people who want to sue, that is the person who talking, let him go and sue. We are not talking about the, the person who have di who died three years ago. We are talking about the current situation. How many people die in Nigeria every day? How many people they bombing every day? How many the terrorists? That's what mo ṣe sọ. Mo ti sọ níjọ́ yẹn pé wọn tó bá jẹ́ pé ọkọ obìnrin ó dàgbé tó bá jẹ́ pé obìnrin ló ṣe ni president níjọ́ kan ní nàìjíríà tó obìnrin máa fún obìnrin ní ààyè láti ṣe president níjọ́ kan ó dàgbé pé wọ́n máa lè kọ́ńkà àwọn terrorist yẹn because wọ́n máa ń sọ pé ìyìn náà bá ṣe ṣe máa wo tó bá ṣe ṣe máa ọ̀gbẹ̀rì wọ́n ṣe máa wo bẹ́ẹ̀ ìyẹn mi pé ọkùnrin àwọn ọkùnrin ni majority of àwọn tó wà nídìí bad bad things in eh? and then they'll be using they'll be giving the, the women talking talking they'll use their account for money laundering uh-huh. after using it and then they'll just be enjoying and then they'll be spoiling One máa go facebook àti àràǹdì the lamb, one man pàápàá papa. you know you know this, that's why they they cannot fetch them out they know they you are telling me they are not going to know the people who killing them they know because wọn ti fi ṣe ọmọ awo wọn don't wọn ti wá gbàgbé pé àwọn obìnrin gan ló bí àwọn awo. tẹ́mi bá ti sọ̀rọ̀ yẹ́mọ̀ pé wọ́n ní pé uh, chat mi òun go trending àwọn terrorist àwọn bad people àwọn bad gang àwọn olórí burúkú olòṣì èèyàn burúkú tó pọ̀ nàìjíríà wọ́n ní ó kó go trending tó ti yé àwọn ní bọ̀tà àwọn kọ̀ọ̀kan náà tẹ̀sí fẹ́ gbọ́ nǹkan tó ń sọ náà kẹ́ bá lè mọ nǹkan tẹ́ máa tún ṣe you are coming we know you ẹ ń wá àwọn power rẹ lẹ̀ ń bá sọ̀rọ̀ àì máa bá àwọn president sọ̀rọ̀ lónìí àì máa bá wọn sọ̀rọ̀ a máa pè wọ́n lórí bíbáyìí náà ni ẹ bá ní wọn mọ̀ mí ọlọ́run mọ̀ mí ìtàdé ń ṣe iná ni for say no to terrorists the lord will write it on my book no torí ẹ kò sí alágbára ayé tó máa lè rí mi pa tó bẹ́ẹ̀ máa lè rọ́mọ mi pa torí pé mi ò support the killing of anybody i never support anybody Big killed so gbọ́wọ́ lórí àkáǹtì mi bó ṣe máa lọ́rùn ṣe máa máa bó bá ṣe frustrate mi lọ́lọ́ máa frustrate ẹ bó bá ṣe ṣe fún mi tó treat mi lọ́lọ́ máa treat ẹ you see no problem i don't need to cause anybody you are causing yourself already ìyẹn bó ṣe jẹ́ for now ọlọ́run á lọ lónìí gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé dáàbò gbogbo wa o ẹlẹ́ṣẹ̀ ni wá o bàbá ṣàánú fún wa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá o oníṣẹ́ bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró ẹlẹ́ṣẹ̀ bàbá dáríjì mi ẹni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn jẹ́ aláàánú o èmi gbogbo àlè máa ń sọ èyí tí bàbá bàbá mi dá tí aláìyá mi dá tẹ́mi ò mọ̀ gan tán lè máa fi bẹ̀mí wò Olúwa dáríjì mi o dáríjì àwọn ọmọ tó fún mi dáríjì gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé o gbé agbára wọ̀ wá o agbára máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ gbé sínú wa bẹ́ẹ̀ lórí kò sí ní padà ìrìn ọjọ́ òní ayọ̀ ọjọ́ òní ni kò jẹ́ tiwa o àwọn agbára tó bá dúró láti frustrate ayé wa bàbá rẹ̀ wọ́n lóye bàgbára wọn jẹ́ dójú tì wọ́n ràn wá lọ́wọ́ o bẹ́ẹ̀ lórí kò sì ní padà Jésù agbára wa amen bye for now.